وما يكفر من الذنوب باي ولفي إكمادو باونه إلي كتوحيدنا ولفي إكمادو باونه تو باب إيشان ماكي باب من خبر مبتدأ محذوف بتقديره لإرابده هذا قلت ويجوز أن يكون مبتدا خبره محذوف يعني أدوك kí na baali hun kí mu dee kuma dudu hu ta ìṣe takọdiiru hu kí àwọn ṣe wọn àtẹgẹ haza wọma yajuzu an taku na mausulan ilẹlẹ yaamu dee wọn kì í atẹ tuyun ọgbọdọ kàtúnṣe káàṣì lè mahazuf ayi wa bayanu lɛdi yukafiruhu kpa bireju eki yaho levi kpaluo nɛ mina zonobi kura mi zonobi waya juuzu iwɔtse dukpɛgɛ antaku na masdirɛtu kimdi masdariya ayi wata kifirihi zonob yahamu levi lɛ kpaluo gɛ wahaza sani azharu ekele ɛtsɛ ekele yugede dɛ ihe ŋu kiligbo amakpa lirab oluhu ɔkɔlu lahu ta'ala ɔkɔlu ɔdze natɛ ɔdze nfɛlɛ akini alɛdina amanu ami be kuma nimani kuma dɔgɔtsa ɔdzɔ yɛlbasu imanahum bizulmi. ta kuma ma mi ma ni ma du da ma kpa tsi dze abe kuma tsi ni ma ni ima ni ma lɛ kuma nere lɛ emu de yɔ dza li ma du da ma kpa yi atsi dze etsi wòlɛ ika lɛ humul am abe lɛ tsi abe kuma na yɔ kue ho kpo yi yanɔdzi ko kpo le la ami bi lɛ lɛ okpɛ ka titi idɛ kpa ma nu wɔhum muhu tɛ du na.

wọsọ akọbi sẹnẹdi yi ṣẹdu atu yọgba isinadi hun anrẹ bii kubo rẹ bii ibun anes ọma anes pọla ìṣeka alìmánu ẹn e imani kwiha ya kọjá fẹgọ akínní na amọnu rẹ abẹkumani imani e ɛwọn tsitsi imaani ke ibnu jarir yani al-ikhlasu lillahi wahadahu wọn ṣe àkíní ẹhu kọlọ ẹgbẹfẹ ọjọ káá títí wọn dú ẹkẹtsẹ kìtsẹ ẹgbẹfẹ ọjọ nẹfẹ ló káá títí dábẹ́gulu kì àwọn ọwágẹ gbogbo oníṣẹ́hun muhammed sallallahu alayhi wa sallam ọmọ jarir ọ̀hún kékeré ẹnna múnẹ̀gẹ̀. وقال ابن كثير أما كثير يعني وشكوه في آية آية لوالة ونشي الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون ابن كثير يعني أي هؤلاء أمي بك دايكم أكاين الذين أخلصوا العبادة لله وحده amale tsami bi kuma hiba da ma gbefe wɔdze nefe lo kaa titi wale mi siriku bihi seya takma de ŋu du wa de gɔ kpɔdzɔ enefe yi lo eyɔ ka titi humul muminu na yɔ malikiyama amala na tsi mumini ɔdzɔ na yi hmm? aminu na na humul aminu na yɔ malikiyama amala tsami bi kuma na yɔ. Ojo náà ẹ̀rẹ́ kuma ọtí hùmà àbúṣe abẹ́kùmá náà yọ kíbùnú kẹsìrì káyé abẹ́kùmá hi ìkìláàsì tí ọjọ́ náà fẹ́ lóka títí kùmà má ṣiṣẹ́ ká wà má yọjọ́ obì kùmà náà yọ pé òpó yìí tó dú ọjọ́ náà ìdí àmọ́ odúkọ àná ọjọ́ Ojo ọjọ́ dọ́ àkíní yọ́ọ́ malfazi il akbar ọjọ́ òpó yìí lélelele ọjọ́ òpó yìí lélelele. amma alazina amanu wa lam yalbisu imanahum bizulm ulaika lahumul amn abile manayo kwehi okpo ilele okpo ń ṣe nana yẹn amáṣe ń kwẹṣẹ ní má nílẹ ọjọ kí wàá yọ kúrò òpó fi pa anibi muhammad sallallahu alayhi wa sallam alukuma tɔnɔ kpakpɔ do ne mi lɛ wala ahirɔ amala ŋɔna tɔnɔ kpakpɔ ɔjɔ na gɛ kɔɔla zayid bin aslam zayid ɔmɔ aslam shika wɔbuna isihaka wɔma isihaka haza minallahi ala manallahu ko haza. haza minallahi yekide ikú gbọjẹ n'efe yolo ala fọsiliku ala fọsiliku kọda yi na tsakpẹrù wọn na tsi george wọn na kadzọ abada na ibrahim agbada níbi ibrahim aleyhisselam kọ́kọ́ mihi kpami bóun todo olùkìtì dọ́mọ wóun kpami bóun àmì fún gègé níbi ibrahim aleyhisselam. ohun tsanebi edzo dudu kirɔ na kayakpa mi famili ŋu gɛgɛdɛ famili gɛgɛdɛ ohun tsadzɔ kia agbade ŋu kpama ɔdzɔ na takami mi bi du kuma wa nuhu ɔyala tsi kini ɛŋutsi kitsa do awɔ ata ŋu ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات أما النبي إبراهيم عليه السلام وانا كشادو إلى أنتو دام يبيهم ماشي مسلم ماشين أما أي كده ما دون أجل النبي إبراهيم عليه السلام وانا جالما تو فسره ابن كثير ده وجاء يا الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم ده تو يوم بينهم منهم ẹni kì í ṣẹlẹ̀ kẹta kí àwọn kọlọ́jì ń ṣe ibùnú masoud tí kàlẹ́gùdù ẹni kì í ṣe ibùnú masoud ìdí hàmà kọ̀dákìdá ya níbi sallallahu alayhi wa sallam ìdí hàmà alàràmà ya níbi sallallahu alayhi wa sallam àwọn dí hàmà bí kùmà kàlù qur'an ya níbi sallallahu alayhi wa sallam tó tafsiri ń wọ́n dẹ́gẹ̀ lẹ́mà nẹ́zẹ̀lẹ́ ti hàdìhì àyà yẹni alùkáyà kìdẹ́ ìrọ̀gù kọ́lù aka misabi anabi sallallahu alaihi wasallam mani e aye kidai ya ba mail ini de woni chojo sallallahu alaihi wasallam fa ayyuna la yazlimu nafsahu abada ko fa ayyuna lam yuzlim nafsahu ifa mai ha ene chene kelema chole leje nta ya yugi ya ri ngajala kini alẹ́zínà àmọ̀nù wẹ̀lẹ́mìẹ́lì bìsù ìmánahùn bìzọ́lù wọ́n ìmánì nẹ́mẹ́ kí ìmánì ẹlẹ́ kì má dàmá báyìí àtsẹ̀jẹ́ àbẹ̀kí alatsi ehu ama ẹnẹtsẹnẹ kì má tsọ́ làwọn jẹ́ nítsá kɔkɔlɔ rasulillahi sallallahu alayhi wa sallam wọn tsɔjɔ sallallahu alayhi wa sallam yẹni leisa leisa bizalikum ichen kuma ka mai denu leisa bizalikum shakini aluka mai di fasarawa yake dai isha kuma ka mai denu alam tasma'u ila qawli luqman amegbo ukola luqman al-hikma kika ma hunle kika ma hunjala kini wo mayun e lele la tushrik billah akide eji shirka amanyajo no yani inna shirka todo shirka le le zulmun azim òun lẹ ṣàtì jẹ èélélélélé shirika lẹ òun ṣàtì jẹ èékì nana tabalẹ tó èékì dáadọ nga yálà kí ni alẹ́dínà amọ̀nù ọ̀lẹ́mìyẹ́lì bisu imanahun bizulumi yanni zulumin azim ọmọ aka zulmun azim eke esholi eje ci zulmun ikakade e amma zulmun azim on shalazina amanu wa lam yalbisu imanahum bi zulm on shi shirka inda shirka la zulmun azim shirka shi zulmin ikishele e ishilan shakini ami be kuma na yo ojo na e, ku ehimani ene alike imani nɛlɛ imani yɛlɛ ike agbɛwa manyi sirika kɛkɛn tikitiki sirika ike dama manyi imani yɛlɛ abɛlɛtsa bi kuma na yɔ kpeho kpoe adike gba kamu na anatso kpo lɛ ɔdzadze wɔ kɛ ni imani ki sirika ma de imani lɛ wɛsɛ yɔ kpeho kpoe lɛ o ɔdze kuma ɔtɛ abi kuma ni imani yɔ gɛskia suratul lukman wasaakahu buhari. buhari ìwọ́sí gbàdísìkìdẹ́ wa bisanadihi alìsínádìí òun e lẹ òun tsukọ̀lá ibùnú masuudi kire wọ́kọ́ọ̀là ìwọ́sí kage òun tsèkì buhari gbàdẹ́ hadasina umar ibùnú habsin yẹni umar ọma habsin tsèkì àmọ́lùkà ibùnú giyasin ọmọ giyasin hadasana àbí yẹni bàbá òun tsèkì àmọ́lùkà hadasina amashi A أعمش شيشا مولوكا حدثني إبراهيم أعمش يعني إبراهيم لشيشا مولوكا أن القمت كبو القمت القمت مبون ودون كو ẹ̀hùn máa dọ̀ ìsinadì yìí dẹ̀ máa tsoli ne one one gbogbogbò tseki connection ń kele atunyi sahabi anabi sallallahu alayhi wa sallam tseki sahabi lẹ́kì àwọn connect ń túgbà anabi sallallahu alayhi wa sallam tákì tsi sahiha alka matwaci an abdullah wa gbakubo abdullahi yana ce abdullahi lakuma kai ibn mas'ud allahu akbar gbakubo abdullahi ma mas'ud qala ishika lamma nazalat alkaya kidai rogu bayale dake allazina amanu wa lam yalbisu imanahum bizulm yana kayale rogu oja yale di o ma wayin kulna wọn makini ya rasulallah wọn ni oníṣọjọ sallallahu alayhi wa sallam ayalile irọgumẹ ayuna layazlimu nafsahu ihu ama kamajọ ha ẹnẹ ma tsọla wọn jẹ níta abaali kama amala ayọ kọọla sallallahu alayhi wa sallam yẹni leysa kama takuluna isalu kama ẹka lẹ òun ìdẹnu. tsola tsi dze le ohun ma ka yi da tsa dze dze nugo kama ka yi amakpa wọn akɔlɔ dzi wọn ayo ama aluke wa wa kata yi atsi dze ehe ama disi meji kele kagba ya do adzala kini atsi dze ekali ta tse kpɛru meji yi ɖe pɛ ayalukpa nana kpɛru mɛta wa yi atsi dze tse kpɛru meji itse ni zulumun azimu dɔmɔ atsi ni zulumun ordinary le zulumun ordinary le wọn ama wọn yi ohun anabi sallallahu alaihi wasallam aka ma kini a ah, zulmun azimun ohun aka yani ayyuna la zulumun nafsa ihwa ma yaha yana jani kuma chola wanjanita anabi sallallahu alaihi wasallam ni laysa kama taquluna ishalu kuma kale widen lam yalbisu imanahum bizulm ẹn kuma kàtsi akini abe kuma madima ni madama kpa yi zulumun nílẹ̀ àṣejẹ nílẹ̀ ay bi shirkin zulm ya kuma ka shi zulmu shirk zulm ya yi shirka a maka ya wanda shi zulmun azim awalam tasma'u ila qawli luqman li ibnihi an ci ka amibe kuma kwace kwace kuba anabi sallallahu alaihi wasallam kan du ma cojo baiden anabi sallallahu alaihi wasallam nugo nugo ihol aka alko chakachi layan ti ko anil hawai ce ki mi backup mu doa ce ki motority mu doa ce ki mi burhan mu doa hujja yani ci zulumu yiku me kayan wa kayan o alam tasma'u takiro fa alquran ma ini amek me shami sabi megbon ila qul luqman libnihi ukola kai luqman al hikma ka wa ma on kakini ya bunayya yani wa ma mi lele mado ibunayya o ma fedoe bunayya buneya dɔmɔ ibuni dɔmɔ ɔgbɔdun tsaka tsimuzekari tsi bụ ibuni ya ibuni ordinary wɔmami ya ya wɔmami lele ọma ɔfɛ ya bụ yani ya ya na wɔmami lele la tushirik bila ekidze kɛdɛn do adɛgbɔ kpɔdzɔ ne ekidze kɛsirika manyɔdzɔ no ekidze kitsɛ bɔ du kide wòkɔlɔ yɛ no da yi tikitiki. ekidze ki pieli tɔnu ehu kɔlɔ abe abeku ehu kɔlɔ yɛ abeke dɔ yɛ no ina shirika todo shirika lɛ lɛ zulumun azim atsidze lile lɛ wɔn etsi yana do edua kini atsidze kuma aka yi mi etsi zulumun azim ma aka yi etsi ordinary zulumun zulumun azim atsidze lile lile wɔn etsi ɔdze kewa yɔ kuro edu te keke te lile. now hadith omunege wali ahmedin iṣẹ́ ni eke ahmed wọ́n gbà wá eke ahmed gbà le bi bí nahawihi ọ̀la wọn lẹ́ gbà á gẹ́dẹ̀ iṣẹ́ gẹ̀ ahmed wọ́n gbé wọn wá an abdullahi kúgbọ́ abdullahi abdullahi ni wọ́n ti pọ̀ yìí ibùdó masoud hadith wọn lẹ́dọ̀ ẹ̀ pọ̀ ẹ̀hún kìí kì mọ́tò àkínní hadith lẹ́sẹ̀ hadith ẹ̀ e tọ́rọ màṣẹ gbà á wéwéwéwé kọ́ọ̀là abdullahi ọmọ masud yẹni lẹ́mà nezelet alukaya irọ̀gù alẹ́zínà amanu àmì bẹ́ẹ̀ kùmàdì máa nílẹ̀ wọlẹ́mìẹ́lì bìsú ìmánahùn bìzúlùmí mọ́mọ́dì máa ní má dàmá pààyè àti jẹ́ nílẹ̀ wùlá ìkàlẹ́hùn ọ̀làmù. abele tsabi kuma na yɔ kpe ho kpo na yi to do na amuna na te ho kpo ama mi beki ɖe ma na yɔ kpe ho kpo udza gili lɛ wɔhu mu te do na ma lɛ atɔ nɔ kpakpa yi aya ka gba ha yi ɖe agbɛ mɔmusu de na ka ki ɖe rɔbu sɛ kɔzalika taki mu ɖe wɔ gbiti ilẹ̀ mudẹ̀wọ̀n ẹgbìtì wàmí ìbókè ala asuhabi rasulillahi sallallahu alayhi wa wami sahabe anabi sallallahu alaihi wasallam alkigbitu machaka kifitumeju wakolu takuma momushi ya rasulallah ẹnu onítsọjọ sallallahu alaihi wasallam ayalegbo ló rọgbu o ekele alẹ ŋadjala kini eyi majalisa anabi sallallahu alaihi wasallam ma nini ẹnu e du kifiteju ẹsẹ e firi kẹ nini dagba ẹsẹ e nafiteju ẹsẹ ne anabi adu bireju. sallallahu alaihi wasallam wani a'a ya rasulallah fa ayyuna la yazlimu nafsa ifa ma ene ma chola onje nita mechila madisi ki awa wewewe ko anukola du kadisi le ojun wewe abelele won le ma do opaka e kolo paka e onsi qala wa nabi sallallahu alaihi wasallam ni innahu olekide mekai leisa lezi ta oduna kisha alukume lorule oyin den wọn mi hujja duma ge alam tasma uma qala abdun salihun amegbɔ ukola abdu salihu ukola ka du ɔjɔ kitsɛ fɛ kan ɛnɛ dɛ lukumanu hikima aleykum salam ɛɛ. Eh. eh? okay okay tẹ ẹhùn tó ẹhùn ṣe yí mi tẹ tẹ ta ọdúnà ìṣe tẹ ọdúnà ta àyìn pátá àìkú ok tẹ ọnùnà tẹ ọnùnà aláwọ akpọ tọ ọdọ ẹ kẹtẹrẹ ṣe mana shi ta uduna ishalu kuma rutelen ta ununa ishalu kuma minilen ta ununa shi ta anuna oh, ya bẹ̀rẹ̀ ojú kó oye jí wọn lẹ́yìn ẹni alẹ́mtẹ́sìmọ̀wò máa kọ́lá abdulsalihun amẹ́gbọ́ òkọlà kádọ́jọ́ kìtẹ̀fẹ́ kàn án alẹ́zínà àmọ̀nù abẹ́lẹ̀dẹ́gbọ́. imanuhum bizulmi ma me report alazina amanu lam yalbisu imanahum bizulmi ki oje na fe lo kalele onchi ya bunayya yani uwo ma mi lele yana rejuko wo ma mi lele yani megbo ukola kado ojo kan osha luqman hikma ya bunayya yani wo ma mi lele

aseyechejiche zulumun azimu domo ordinary zulumun la domo amachan kalelu hai na ya ki ana ama ikpe e ka de tai aseyechejiche tai ya na rue juko to e ka ichi e zulumun azim wọn alazina amanu yalbisu imanahum bi ne ka azim ama ami belele uh, amasabe kuma ayɔi yani ina shirka la zulmun azim inama huwa shirku lam yalbisu imanahum bi zulmin kɔjɔ kalɛlɛ yani inama huwa shirku shirika ŋɔ na fi wula kai hadisi eki ahmed gbaade madam aliko hadisi omunege wa an umara awakubo umar an radiyallahu anhu annahu fassarahu bi zambi imo <laughs> zulumu ikidai ohun fassarari walam yalbasu imanahum bi zulmi yi fassarehun fassarehun ci zambi ishi shirkin zambi yawon shojojin wuta a tunin kuma kamita amma disi ke hauku yi ni ma fassara zulumu shirka umar da fasare un zulumun zambi yan cojoji mu ɗanen ne ke kawo an shi ke coka ẹ̀hẹ́ ẹ̀nà ìwọ̀n dọ́mọ rẹ̀ kò ṣe gbọ́ mọ̀ ẹ́ ṣírkà ní kò ṣí that is ọ̀lẹ́lẹ́lẹ́ that is ọ̀lẹ́lẹ́ kò ṣí zambon azim. Uh -huh. takwame ko abele de shirika ki ohun shi zambu ile aishan kago hadisi kage ka nabi sallallahu alaihi wasallam ni allah wa nabi hukum bi akbar kaba'ir number 1 al ishraku billah she de da ka kamale zunubi shi to ba wala ma amma number 1 shi shirka kon zambun azim zulmun azim zambun azim ishe makini zambu mamin kakini zunubi e ordinary no zunubi e ordinary makayo zunubi e shirka labal abela anadu emi tori won ti bayani ma je kicha abela ni ma ti bayanu to fa yakunu ma'anal amun ilya etonle yadun akini kone kimuyo ọjọ́ náà tí ọjọ́ gbogbo ló ṣe ọjọ́ tó yẹ ni yóò mọ̀ fọ́sí akbar ọjọ́ pé líle líle òṣùpọ̀ ọjọ́ náà yẹ àmọ́ àti ẹnkọ́ ọjọ́ fìlẹ̀ tí ó wẹ ayakidẹ́ ṣe aya kíádì nàbàlẹ̀ dáfọ́ wàmí mùsùlùmí jálí mọ̀mọ́ ìṣirìkà ní ìṣe alùpùpù máa ti kàwé àkíní ọ̀gọ̀ṣídọ́mọ̀ máa dábàá olùdọ́mọ̀ máa dùn tẹ̀ ánà ama ɔdze ne fɛlɛ ni alɛzina amanu ide kpɛtse ni mani ni yɔ gɛtsa wòle miɛl bisu imanu hum bizulumi kɛmɛ adi ma ni yɛ dama kpae atsedzɛ elile nu wòle eka lɛ hum amnu abe lɛ lɛ tsami be kuma na yɔ kpe ho kpo kuma ka yi dɛ ɔdze kiwa ni okpo lɛ kaka yi tsabotabo du yana kɛrɛ bɔ ama okpo yɛ kitsi yɛ nakpatsa ma nebi ayila na kɛrɛ kuma todu itse na ya kɔdze nufɛ la do ŋadza la kini ama nebi onugo mana tsoko kɛkɛ mana dzagili ɛɛ eh, ŋutsugo kɔdze nufɛ la kini ɛɛ eh, kɔdza ka ama onu tsɛ maza ojibutumul mursalin kalu la ilma la ilma lana innaka anta alamu ghuyub ɔdze na ama onu tsɛ ni wotse ko kpɛmɛ hã ohe ma do mɛ ɔlu takuma bumuci todo kpo la ilma lana mama do. No, torokpo ama kedo ma anyiki tak mara ogbijali akito abuma machama be machama be machama be akoje mfento ene ache ni jali me mento ama luma nabi sallallahu alaihi wasallam na che jali ama tak ma le ama huwa nini anabi nuhu yana mi bon che chama be be chama be yana me ache ni jali abmeli ameni jali me gbijali anabi nuhu ta akini e agbijalo makɔdza nu ene aŋ tsi ame adɔ kpanatsa nebi nu alɛ kuma egbedza lia nebi nu hu kaka ki ee ìṣe de alukura ni kino dzima ati gba yi alukura ni kino dzima ilẹ̀ ń tsata ɛta e, ya kɔdza nafe la kawa ɔmu na kini wɔdzi ina bi ha o i sehida mamɔ gbɔdɔ amonutse dukoa mamu ɛkutsa nebi sallallahu alayhi wa sallam do agbedza li o dza ma lo mewu ekele ten. shine yau muna ga kajen fila kini awa waje annakum ummatan wasatan litakunu shuhada ala nas ojo mmadu shi ummatan wasata wasatan le shi kini alimeji ka ka dogba ka dubi maka ino wasatan adilan amene mechi justice ama aluma nebi sallallahu alaihi wasallam inde kojo chilewe ku ede ha moja nebi me adil onwe shi wajen fana ni umma mai shame na alibani sallallahu alaihi wasallam ladi ci ummatan na maluma wasatan mai shi na kpakpa kuma ci justice to dai wajen duwa ce na bala ita kunu shuhada alanas torí kuma gbijali wa mone mai gbijali oja mone mai gbijali wa monuce amonuce ci jali anagba ọmọ amenuji amonuce ci jali anagba oji ma ita kunu shuhada alanas awa ha ena eh, agbijalo yewa wa yakunu rasulu alaikum shahida anabi ah, sallallahu alaihi wasallam wa na agbijalo yewa o ojo ki wayo ojo ki wayo o oh, jale le wa anabi sallallahu alaihi wasallam wa ka wa toruke e eh, mama ali e won afiti ki afiteju agbijale ah, wa nabi nuhu agbijale ah, oji ami ba nabi nuhu awa agbijale wa nabi ibrahim awa na agbijale oji ami bo nabi ibrahim awa agbijale wa nabi hudu nu uh, eh, lu ọgbọdọ ma nebi tsakalẹ wọlé ma nebi ma dọ o ẹnẹ dú kọjọ hu nìní pé àmọnú tsẹlẹ ẹhu tsẹjẹ ohun tsẹjẹ ẹwọn àmì ibú ẹ kà ẹwọn òhìn àwọn ami ibú ẹ dú ẹ mẹni àmì ibéèkì dẹ sàbẹkùmà jẹ kpamà dẹ dẹ dẹ ma jẹ ni dẹ fẹlẹ ẹ. amo nebi lɛ ɔgbɔduma yi nene dun ɔgbɔduma tsaka rɛkmɛnto ama luma nebi muhammad sallallahu alaihi wa sallam tsɛni yali ama takuma hua dɔ o ɔdzɔ kuma ɔti ha mi bi kuma bi yali ma hua dɔ takɔdze fɛlɛ nitɔ anebi nu hiɛ na mɛ tsamɛ ni yali ŋu mɛ gbi yali taka kaki ee to ɛwọn asi yali anabi nuhu wala kada arsalna nuha ila qawmi falabisa fihim alfa sanatin ila khamsina ama alkmalaha fa akhazahum tufan wa hum zalimun kwanabi nuhu wa to asegbe alqur'ani odo dubu kodo jimade huma kwanabi nuhu mi bon mamda ko ti ami be iwe tako emo mi tufan adam amdu ahumala mamda be kuma chola maje idza mi bele wọn aka yọ àmì bele akuma li ka haya igbatsa kaalẹ takuma madzali akini to adzɔ hamamu abe kuma dɔgɔtsa lebɔ lɛ makuti alidzana adike gbele yi ɔdzɔ kiwa le dzimomi atsadzi alidzana mɛ todu anabi sallallahu alaihi wa sallam ni todu kalon agbedzali awatsi dzodudu kuma kadzɔ ɔdzɔna awatsi awatsi titalan. but àwọn amúdàtsi yóòdùdù máhìwá kà yóòdùdù lẹ àmà lùmà níbi àbí kùmàdé àlìjẹ nálẹ kè àmà wà gbèjà lè ọjọ kùmà ọtí òmà ọjọ kùmà ọtí òmà ní òṣèpá ibrahim ànẹ́bi hudu ànẹ́bi sọ́ọ́lì gbogbo àtọ́jà níbi isa ọmọ mariam ọgbọ́dún ìṣaka ayé alukura ni kọjọ́ dùkọ̀ làwọn alẹ́ òun àánádùn gbèjà lè ń yìí. abele tsabe kuma na yɔ kó ihɔ yɔ òkpò yi itse ŋu kete ne ke yɔ ke adi abe mo agbidzali ima ni yɔ mɛ eke adi ma ni yɛ da ma kpa esirika ayɔ katiti eke dze ki sirika ki pieli tɔ ŋgbodu ki ali eke dze ne kɔ ololo ŋutsi hi wa ki dɛ elonyanɛ madu lingelia elonyanɛ kɔ madu le aluwindo ayɛ kɔ madu le bioko ayɛ kɔ.

tse nke mudu le ale dutɔ la kɛlɛnya dza le ŋi ni etse te ŋu yɔyɔ ɔna yɛ le ete te ŋu yɔyɔ ɔtɔna take gbenyɔ le ale tu nyi takuma dɔ ɔwa ke gbogbo ɔdɔ ka adza ŋɔ wa gɛ agi ɖe ƒe a eŋɔ ŋtsi ni ta ɛdɔ bɔ eŋɔli ɔ le gɛ ke wo tsɔ kai gbenyɔ ne kaka tu nyi kpa yi gbɛ ɛrɛ lɛ dagba dza kaka. dagba tsi dze kaka abo kuma tsi dza ɖe kpɔnɔ agba ya ɖu ya ɖu na tɔ la ya wa ɔmɔ lɛ hã ɛna da ya ŋku yɔ yɛ lɛ aliki ma do ne tso do ne ken mɛnta ala kata mi ma tɛn kɔkɛ da asiraka anabi sallallahu alaihi wa sallam do kìmɛ la ya do tɔ la emu sirika tsi aliso mina yɛ ni mɛnta ala ka sɛyi an kɔkɛ da asiraka sɛyi an ne kira hadisi abu ibrahima to ya kini tamimata no de makai abu ibrahima al ansari yani kanu yakrahuna tamaima kullaha kanat min al qur'an wa ghayr al qur'an al qur'an maduku abe kichi al qur'an maduku nu o maka chaka la ya la ya la ya ishi abilele emdene kema je pa shirka bo du kilewan oje ki wa yo ku hokole eh taki amdi ete eyole min kulli azabin tiwo ko kullu min kulli azabin eyolele emuyo kwe ho gbodo azaba chaka ojeleki wakana hasanun hasanun basari shika wa kalbi pai kalbi ulaika lahum al-amn ulaika lahum amnu kojona fil kale fil uh, wa fil akhirah ojona mana yo kwe hokpo yẹlẹtsi akini ami be kẹtsaka di ma nẹ kama shirika ne koko tsi ne kekele be wodun yemi ama ọjọ na tsi ne koko ya na ka ɖe yɔ katiti nu wa ne mutu wɔhu mu tɛ na fi dunia ama eyo dunia ama tɔ nɔ kpakpa yi ọjọ na ma tsi mu yɔ ko yoko eyo dunia ma tɔ nɔ kpakpa tɔ kɔ eki aa ahmed gbaa ɖe tɔ ene mu nege wodza ya ele ọ̀sí sheikh islam ibn taimiya kọ́ọ̀là rahimahullah ọjọ́ kílẹ̀ jùmọ̀ mi ṣíkà wọ́n lẹ́dí ṣẹ́kọ̀ aleihim yẹ́nì ẹ̀kí lẹ́hìn wílẹ̀ kì gbìtì àmì sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam lẹ́ àdìsí ká gbalẹ̀ gudu ayé bẹ́ẹ̀ mẹ́ṣẹ́ tọ́ba fi àkínní ṣẹ́kọ̀ záàlì kàlà sàhábà rẹ̀ sọ̀rọ̀ wọ́n máa gbalẹ̀ gudu lẹ́yìn wọ́n lẹ́yìn ní tòlù káwọn wáyé yẹ́nì wọ́n lẹ́dí ṣẹ́kọ̀ aleihim ẹ̀ wílẹ̀ kì gbìtì àmì sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam lẹ́ annahum zannu anna zulumun mashrutun manne juga kini aci jelele ci kuma tukon adamihi e alema neniu cin ku aci je len ola aci je kuma kai neme aci je aci je ordinary reki huwa zulumun abdu nafsahu on cha ci je ka doja choleu yana ruwe ko atsɛdze ka do ɔdzɔ atsɔ la ŋu yim da tsitsiri ka dze nu atsɛdze lɛ ɔntsi olevi ko na tsi olevi lɛ yim da tsi olevi tsiri ka ŋu dze nu abekini ɛŋu kitsi kpɛ ka etsi ɛkpɛ kɔ taki ɛti ɛtsi fɔdɔ lɛ ɛŋu ni kitsi ɛkpɛ kɔ ŋu gɛ nu e ɛwɔ tsi abibɔ yana ɛrɛ dziko itse ŋu kitsi ɔlɛ kama ne dzi abadzɔ yi tsɔdze gake ni ene kɔdze ne fɛ lodo ikpo ŋu ki kua ne odu kitsina fi la tɔ itse ŋu kitse kamisa habi anabi sallallahu sallam nedui ɔdze yi ne fɛ lo kitse nyuma nedu kedui ɛkó dzɔ taki to dɔ le kpa kɛkó datsi lolu kɛmɛ kua ne dzɔ odu niba ɛyɔ le ɛsɛ dzɛmɛ tse ŋu kitse kama nedui inde kedui ɛdzɔ tí ma ki yàtsa bɛ kpɛ ne du ɛsɛ ne kedzɔ.

wàhánahu la amunan iṣẹ́ nkì atsọ́lélẹ̀ kìtsì lẹ́kùn ẹ̀tsọ́lá wọn jẹ́ àbẹ̀kí ìnẹ̀gbàdú kẹ̀yọ àwọn ọ̀dọ́mọgẹ̀ nù wọlá ehitida bẹ̀kún ẹ̀ làwọn tọ̀nà kpàkpàgẹ̀ nù ilá lìmẹ́lẹ́mì ẹ̀zìlẹ́mùnẹ́fṣẹ̀hù ṣé ẹni èkì má tsọ́lá wọn jẹ́ nù mákìdá bẹ́lẹ́ mákì agbẹ́tì fọ́bẹ̀yẹ́nà lẹ́hùn nàbíyì sọ́lọ́láhùn alẹ́ wọ́sálàm fọ́bẹ̀yẹ́nà lẹ́hùn nàbíyì yòó fa'il taka nabi sallallahu alaihi wasallam ya bireju cewa ma da lahum yan kiyadu ngama ala kakini anna shirika ki shirika zulmun òun lẹ́sìn zulmun kumakai fi kitabillahi imi huja àwọn dúró máa kó alukurani kìnnìjì ma wàlá ya hasolo amu idabẹ́lẹ̀ náà kìíní shirika lẹ́lẹ̀ imdẹ́ni kìtsọ́lá ń jẹ́ elélẹ́mẹ́ ìnìgbàdú kẹyọ lánàá dẹ́kpọ̀ ń wal ihtida'i yala to na kpakpan illa liman lam yalbis imanahu bihaza zulum ṣe ne ki ma di ma ni un dama kpɔla tse je ki de yin haza zulum yi ṣe gbe ka yi dɛ azim ina shirika la zulumun azim yana dɔ fa inna imachal kama kwa cha birujua aya lemne akini iji jirua no ama ga kama kwa du ma hu nagbada kuma cha birujun wa ma teyon wa ojo kiloma ejumo mi fa inna man lam yalbis imanahu bi hadha zulm ene du kojo hilichum ki di ma ne unda ma pa olo acheje lelen acheje lile lelen shirika kana min ahli al-amr ene le de hami bei kuma na yo wal ihtida ade ami be kuma atono kpakpa ko dunia kama kana dabagulu ki ade min ahalil istifai awon chi istifai hmm aya aya kidogwale igwago yi aya kidogwale igwago yi yes abi kojo umatu ahlil istifa àbí kọjọ́ ọ̀hún máa tù lẹ́nu ẹ̀rọ yìí kó al istifa a tù ahlil istifa àmì bí kọjọ́ ṣẹlẹ̀gà ọ̀hún máa tù tọjọ́ ọjà ọ̀hún máa tù ta aláyọ̀ kọ́lọ́ jẹ́ nàfẹ́ le ku kí atọ́ma náà kọ́mọ ọmọgún kó lẹ̀ abẹ́lẹ̀ ọjọ́ náà fi lọ́ málùkùrà ní ìlú tiẹ̀wọ̀n owó jẹ máṣe alùkọ́jọ́ málùkùrà ní ìlú tiẹ̀wọ̀n owó jẹ níbà kí máa palu kọ́kọ́ mẹ́ àmọ́ ọjọ́ mú du ìmúdu tiẹ̀wọ̀n owó jẹ àdìkẹ́gbà kìwẹ̀ ní kàná alùkùrà ní kíkó ilẹ̀ anẹ̀mẹ́ ẹnẹ̀múnẹ̀ ilẹ̀ àìmúdu ìtsọ́máwo ìtsọ́máwo ní òhó tiẹ̀múdu alo sojúwìn ìdẹ́ o ìtsọ̀ ìyájá ìdẹ́ o yàmúdu ìtsẹ̀gbà kìtsì alùkùrà ní èkìdúnyìn ìyànà kónò na ene je na alqur'ani ani na onde ha mbe kuma cha ala ram alqur'ani nwa do mogen ene mụ na leti ha ja mal alqur'ani la duge omu dalo ogun de oje na fele ni o mal alqur'ani kide du cheun kuma na jogun imda nke bodun na ba jogun ke allazina stafaina amibekun hamalatu ihuma gwefe min na kwe ha hamadun amadun chewewe ama mi belele ojo chewo magwefe ojo kuma otohuma takɔdze nufi la tsa kpe ɖo ma otsi kame dza le akini atsi dzedze kpe ɖe dzi ha yi ko emi ya dze yana kpe ɖo mɛ ta hɛ yanni fɔminuhum zɔalimu linɔpsihi kpe ha ma do ɔdzɔ ìṣínà mi bẹ kùmàwọlá ma tse jẹ màmá alukura nìkìdá yìí dùn takùmà ma jogún ma mọ ọmọ mẹlẹ ama taku ma ma mola machije mahala chichi ama kukura na ledu chenwe bieneki ewu kichi ye ne kadomo jini kinu matele jini huja tele ama we kwele bi sunne ya nabi sallallahu alaihi wasallam kano aya kwe moho ko yakini inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna kanile katiti we mo ama chankele ade ko shikaudu Onyin eyi du i mati wulu meko neletio lele wee neva ka mamalubien i ma mama lubien ama owin abo nwale nwunyetsedze wepụ enegbe enye eladet ogbam wọminhụm zọa limọn dị nọfsi adze kedu atị ami be hi de enu abe ebienede wọminhụm mụkụ tesi dụụ ya si n'amị be kumachi akbar. jina mi bei ama ma tse ma gbɔgba ihò kpɔdze tsin ma tse biene ama enyo ma tɛ biene ma li ala na ɛlò edziko òun tse be kebiene ma ne ketsi enyo ma ne ketsi seventy percent ole kuma tsi thirty wo dzi ami be kuma tsi sixty ole kuma tsi forty. ama eki jẹ fifty fifty no <laughs> ẹni kọ ẹyin ohun ṣe eighty ninety abẹ́lẹ̀ ṣe sáábì kùndà abẹ́lẹ̀ ṣe ọ amẹ́dọ́dún ọ ẹ̀hún kalẹ̀ ọ̀pọ̀ àbẹ̀ kí distinction kú tọ́ àmà mukutẹ̀sí dùn yín àmàdé màá ṣòlẹ́fì àmà ẹ̀yàn máa. ohun nana tó lévi le tɔ ɔlò lévi yìí kàmú da ka yi mɛ kí gbéyàn nu èyí kì í ṣírí ka kɛkɛ tikitiki dabɔ yìí lè làgbọ́n de hùn nu iṣẹ́ kì í ṣírí lè hùn mɛ gbɔdun tsaka ɛnyɔ dúró kìtsi ŋkpalugba èyí lè má dɔ àkínní ɔ òlévi gẹ̀nó ìṣẹ́bọ̀ má dọ̀ yìí. وقدمنا إلى ما amilu من عمل فجعلناه هباء منصورا يعني يدوك تشيكي ndé kí sẹ́bọ̀ kí lè akótó kẹ́kẹ́ wọn máa káwọn délùmọ̀ àwọn káwọn kò ríyàn àmọ́ àṣẹ́nkì ṣíríkà máa dọ̀n tó dú ó nẹ̀ dú kẹ̀lé kí nẹ̀ je kì í yẹ anabi muhammad sallallahu alaihi wasallam sallam ẹnẹ kì í anabi sallallahu alaihi wasallam sallam ẹnẹ gbẹ ẹ̀kadẹ́ la ẹnẹ gbẹ ẹ̀kadẹ́ la ẹnẹ dú ama yɛ kidze kɛtsi ɛnyɛ yɛ kidze luu olevi yɛ kidze lun akanya na dɔmɔ ɛŋɔ bɔtɛ ni kɔ ɛnyɛ ɛnyɛ ŋutsɛ lɛ olevi ŋutsɛ ɛfa gɛ awuzubila lekia yi oh, yɛlɛ lɛ o òun nugo lɛ gɛ kidze ŋkitsiri kalɛ ma dɔmɔ yana tsi nyuga ewu na yamudalu gbogbo ti alijana ama. ene kojo ile tsi ŋu ko levi ŋu tse ele kenya ŋu tse fa yalo gbogbo ta alidzana ama alidzana yi zeni ategu na ategu ne ke anabi sallallahu alaihi wa sallam ni ategu na ategu ne to ka gbe mi ka kaki ni ee edu dagba tse yɔ ŋuka eya wetin room wòle ɛsɛ ni itse wɛkɛ de alidzana ekitsi step katiti wɔne ka wotɔgba yɛ kai ewu go tse ke ɔ tse etsɔlɛ kehe muta kehe ŋu ili kane ŋu kia tse ki wotɔgba etse ŋu keke etse tse ne yi ko ŋu ketse o dunia ɔdze ki wa le dzumɔ mi wɔmini hom moko tɛsi don amewo levi ɖe kaka yi ohun tsami ifɔdɔlɔ ame kitsu kpɛkɛ tse kɛma tse nu jesu kpɛkɛ na tenu ma kɛdo la rɔdzɔ yɛ na tenu ma nu ama alima tenu ma nu le ye adze tsisirika nu. olevie kumaka ire ama alimatin mani nke aje shirika ewe ewe chizuru wele de holan maki kolan maki mawe mu kologun odi chena ya kojena fela kini abelele ma de di scale de te we ma yenyo yenyo la ilaha illallah ma kini abe ma we mu ma go takuma ge go kinyo niyo ma ki mesibali ami ohun tí a mú olébi ojojojoji lẹ kìka kalẹ iṣẹ ń kí ọjọ múdàbẹ tsi kẹnyọ ẹ kìtẹ bíẹ nà lè la siri kàkí ohun tí mokò tẹ̀sí mokò tẹ̀sí ni grade by grade gẹ dẹ́gu kí ni ọ̀pá akidele abele ŋun ɖe ɔgbɔdo mu ɖasi ɔpa ɔpa dzi tɔ eki ɖe yi abiodze bi ɔyɔ kima le dzana ɔnutsu ele eka mu da tene tu le ŋutsu eki dɔgba na wa yɔ abe kɛta ɔminu hom saabikun bil xɔyɔrɔ ti bi izini la alahu o ɔjɔ wa tsiri ti ami beki ɖe mana pe hama dun lɛ saabikun ìṣe na mi bɛ kumamɔgba du. ọgbà wọn madu ike bil khairati ẹn e du kìtsẹ wọn ẹnyọ taku ẹ e mamẹ amawo tse le gudu mẹ wẹlẹ awo akele ẹwọn ẹwọn ẹnyà bẹ ẹwọn lada bẹ ẹtukọ katsi nu akumọ ikọ ẹni wẹkọ ẹka yi oho wọn tse le ta ẹnna ẹta mi nẹ ẹta e, mi nẹ ẹyẹ emi minhum sabiqun bil khairat ẹ̀hún dúkọ̀ yà kí ni wọ́n yàn dẹ́ kú ẹ̀ka mẹ́wọ̀n tsẹ̀dọ́gbé yà lómẹ̀ ọjọ́ kí wọ́n lọ́la wa ọgbọ́dún tsakaì tó dúkọ̀ ẹ̀ka ẹ̀tsẹ̀ lẹ́ kẹ́mi oyikun dunyọ́lé ọ̀wọ́ yẹni bi izinila gba izini ọjọ́ ihọ́ ya ayakidẹ́ bi izinila yà máa kpàtsi kọ̀la gbìtìgbìtì ihun lẹ́wọ̀n àdìsí adọ́jọ́ ká wale, adọ́jọ́ lẹ́ òun ti sabiqun bil khairati ṣe yìí sabiqun bil khairati ɛŋun du kicau, ŋun ebie na ŋun tsitsi maman haram itse maman makaru itse maman ɛŋun du itse maman ɛni lɛ ide hami saabi kumil khairat oji bi izini ama kpatsi e da di kuma tsi kɔmɛnti adi sigi eyi tafsiri ami tafsiri elile matsi dɔ la kpa alɛ wa yali ɔjɔ na ke ɔjɔ fɛnɛ adu yi kida mamani mɛmɛ lɛ dati alɛ dze na kpɛ edumɔ mi o takɔ òun tẹ àlejò pé pò kọ́lọ́run kò ń ṣe dé òun tò lóbi mọ̀mọ́ ní alìkí àwọn ti péjú mọ́ mi wọ́n àti àlìpà kọ́lọ́run kò ṣe dé akọ̀jọ́ yẹn fẹ́lẹ́ ní ìhín mẹ́rin dàbíà lákùn mọ̀mú dàbíà yẹn tọ̀ òun jẹ́ tí òun lóbi mọ̀mọ́ tán àmọ́ òun náà kò wọ́n dùn ti ṣe lé òun lójú ẹ ní ilẹ̀ mami skill da tɛ mame okɔlɔ nyɛ kɛtse ma do tɛ matsɛ ne ko yi eyu wa wɔtɔ mamɔ egbegbe ne edu ka yɔ mamu tɔdzi skill ole ɛnyɛwo kitse yi mu da regi kpologodo yibɔta yɛ takpata no mame kedzi yɔ mamu tɔ ɛnyɛwo bi kɔta yatakpa mawo edzi gbegbe ne edu kpa takibi aŋɔ edu atɛ.

todo wọn filta ọgbọdọ wa tsaka gawa le ya filti o oh. taku ẹ ma ìṣe ẹ ń do kọba mẹ taku ẹ ma tọ òun lẹ tsi bi izini lahi alihayira ti du kumatsẹlẹ tsikpa izini ọjọ òun ṣe zaali kahu alifadolo kabi takọjá ní fẹlẹ ni iye ni ó tẹ́lá lẹ ilẹ̀ tsi lelelele gbólóhùn ṣe tó a máa kpa ná kọlọ́jà yà kí dẹ ẹni tí rọ́ọ̀kà tó kí suratu fatir wa hadha yana yake dai la yanfi ihu nnokwu no ikansu no ikpalu no ayo akiza ahaduhum mana mwe na edu ehu ma bizulumin li nafsihi ojo lefi ko na echi kpola hun kichola alachi kpole hun kichole hun ichi shirika hun bizambi oji zunubi izalam yetub ichenki machi tuban ana rejiko eki dɛ dunga jala kini mana mone wizu nobi eki ma shirikan cenki ma chituban chaki mana muni no mana mu inna allaha la yaghfiru an yushraka bihi amma wa yaghfiru ma duna zalika wana tana du ma yasha amma lam yasha fa ha chaki na yeki dɛ dunga jala kini kishen ko ne ma shirikan kiana ti aljana kuma na mu jizu nobinin a a cenki ma chituban kọ́lá ala ìwọ́n máa yẹlẹ̀ do agẹ̀ fàmẹ́yà amẹ́lì mìsíkọ́lá zọ̀rẹ́tìn ẹnẹ dúkì ìkọlẹ̀ ìkọlọ́tsi xọ́yọ̀rọ̀ ní kìtì ẹ̀yọ̀ adúkì yín adábẹ́ yẹlẹ̀ la yẹ̀rọ̀ hù yà nálí ẹ̀dẹ́sà kìíní ẹ̀dẹ́kì sírìkà kìíní ìkọlọ́hún yà tsọ̀ gbégbé lẹ̀ ehuna dagba kizunu bi nkim da te huna ko oje kuma me bi na do je ki je ka le ale na ehuna ya man ya amal miskala zarrati sharra na dukiya bi na ce nya da bayo lila yara ya na lu ya ma pa kuma ci tafsiri yoni o gbode ya alquran chaka na ya o bailo da ba yi titala igen yi je dule bailo no aya o memele shi aya kare da boy shi o ma ya amal miskala zalati khairan yara shi aya bailo shin amma me ki ba shi bailo yi wa man ya amal miskala zarrati sharra yara yaduki ya biyan ce miskala zarrati yaduki nya tabela yara yanali ina ya ki awon bailo ya nyunoku tabe ki dege se ka ko ye chaka e macha ma disi ki bo ma ya ki bo ki abo e don he obodi zuni bi chaka se an ote ba ni ba aduki de daba kenya ki tule elita ojene felix ma bi ama nda chi na maya we we we ki adanya do wa zilzal wakari sala abubakar siddiqi mace bi mace ni sayyidina abubakar siddiq o jana felo ki janyu mace ni ni radiyallahu anhu uh, okay wakari sala abubakar siddiq nabi sallallahu alaihi wasallam sayyidina abubakar siddiq ina nabi sallallahu alaihi wasallam yini wa qala yani ya rasulullah inu chojo sallallahu alaihi wasallam ayuna lem ya amal su an o ja ya oti sala man lem ya man ya amal miskala zarrati sharran ini wa mai ha ene jeni kuma ce bene mamanita ma kine ne ke bene shiki anali wa qala takani sallallahu alaihi wasallam ya ababakarin ina ababakarin alista tun sabu weha macha di misiba karaben misiba cha karaben alista tahzan ɛtsatsɛdɔ dudun alista yusibukal awa awa eh, awai ama agbadzi agbadzi ɛnkɛ ɛma awa awai ɛnkɛ ma ɛma nɔ ehun ne nɛrɛ ehun ma do anu eho ta etsetsu etsetse ɛmɔ ɔmɔ rɛ li anu ɛta ina ekɛ ma do li anu ɛta. kuma tiɲɛni la an nɔɛ ta amu lojo jabɛlɛ ayisa kɛrɛ bɛ n ta sɛ na ba kɛrɛ ni ee wazali ka ma tujizɔ na bihi ame bi ne du kɛse lɛ e kuma dɔrɔn mɛ o ye dɛ alahu akbar hɛ ekele yɛ dɛ ko kpa di sika sallallahu alaihi wa ni. ma asaba mumini min wasabin wala nasabin wala caka ya shulle yani hata shaukatu yushaku gbogbo tí kéke kẹdẹrẹ olebi olóbi àgọ ẹ a máa ṣe nkìmí dàkẹrẹ azaba ìṣe oúnjẹ olóbi àgọ ẹhún nkìmí dàkẹrẹ bí múmini olóbi àgọ ẹ ìwọ́n tí náà kí wọ́n wáyé súrọ́tì tó bàgẹ̀ yẹni inú gbodú mẹ inú ini eh, wala mahmasatun fi sabilillah wala yaqta'una wadiyan illa kutiba lahum bihi amalun salihun liyajziyahum oyan fele ini du ini bridge ina pata duk madaba surat toba chi ko je na fe yolo ina bi na duk kere men ehole ojo chi ke lem dalawan sojoji tage kutiba lahum oje kumelele mawu kɔwo mɛ ɛma do kɔ yi ke amelo nsɔale te wò kɔle ɛmɛmɛ lɛ ɛdiyɛn fɛ leke wale dzimɔ tɔ tse kame ayi kini amadisi dɔmɔ ke abo yɛ dɔ eki dɛ yi yɛrɛ ʋu lɛ ami mumi ni mana lo levi kumatsi eho do ne yɛ mi ɔdzɔ na ɔdzɔ na fɛ la nu ba ɔma tori du kumatsi olevi ti mumi ni du kitsi sa bi kɔn ha ti yatsi olevi. bẹ̀kí nìyẹn kì má ṣe nìyẹn kì dẹ́mi kì akóhun ṣàṣe tó ọjọ́ ní fẹ́lẹ́ kí má mọ̀lẹ́bí àdùbá wa fọ́bẹ̀yẹ́nà ọmọlàdá ẹ̀kú fọ́bẹ̀yẹ́nà anel múmínà ó máa dùn bìrú ojú àkíní ẹnẹ dúkìtì múmìnì ìzá máa ta iṣẹ́ kìlókù dàkọ́lá lìjẹ́nà yàgùtì àlìjẹ́nà wọ́kẹ́dì yẹ jìzí àtìhì fìdùnìyà. tó dẹ̀hùn màtsẹ̀lẹ̀gà mọ́lẹ́bí ń rọ́ mẹ́kú òdúnìyà mẹ́ bí mọ̀sọ́ ibì gbogbo àmì bìsí bá kìtẹ́ kẹrẹ̀ bọ́ kú òdúnìyà lẹ́mẹ̀ àmọ́lẹ́bí ń màtsẹ̀ ń do rọ́ mẹ́mẹ́ ọjọ́ kí wàá lè jùmọ̀ mi ọjọ́ kí màmí ìyẹn bá wa tó dábẹ́lẹ́ ni iṣẹ́ balẹ̀ bó ẹ̀ hà wọn wà gbé kí bí mi kẹ e, omi kété ọjọ́ like omi kété omi e e bí mi ó mẹ́kẹ́ gbé mɛtsatekomio yìnyɛ ekpe etsi mumini wɔ madzala kini olevie ŋu mesiba la le gbogbo ga ko tsi ama akabiri bɛkɛnɛ kì manu kpɛwo dza ni yɔdzɔn mesiba kɛrɛ bo ŋu ya dze nu ɛdini atsi yana yana da ɛnɔdzɔ yana ama yɔ la mu kime si ba na kɛrɛ bɔ bɛsi ba la kɛ a kɛrɛ bɔ lɛ same bi na ŋu ya du ba ŋu ide ha ide he adua ka nebi sallallahu alaihi wasallam tsatsi kisɛ nkili bɔ ne kɛ a tsɔ ga ɔgbɔda du ŋu tsaka eki ma tsa ko nu lɛni kɛfara inshala ɔbɛ tsaka lɛ yɛkɛ yɛkɛ mi de kɛfara yɛ adu alɛ tsa du akɛkɛ tsi amolevi yɛ kɛtsi adu alɛ kɛ wò kpalu ɛɛ eh, ɔga eh, alɛ kɛ kpalu. faman salima min ajinasi zulumu salasa ẹnẹ du kọjọ huyọ fiha mẹtọ atsedzẹ ojojojoji mẹta yi tse kame akini impere tamẹ o ojojojoji mẹta yi asiriku owó kasi sirika yi ọjọ kí ló wá tí a mi gbé lẹlẹ nu wọ zulumu ibadan kpayi a zulumi èyí ka do ọjọ atsọ la ŋu wọ zulumi hi linafsi hi. wọ́zúlùmí ìbàdàn pé tí máa dọ́jọ́ àlàtì ètò ọmọ ayé ẹ̀ àtijẹ́ àtijẹ́ kàdẹ́ lánàá ìdúrójú kó wọ́zúlùmí yìí náà sì pé tí ọ léhùn jẹ dúdú tí mọ́lẹ́ òun ọ̀nà ògùlù kó ọ̀lẹ́ ẹnẹ́dú kọjọ́ pé àtijẹ́ mẹ́ta bima duna shirk ehun shi zulumu li nafsi hile ma define we o zulumu li nafsi hile ishen ki shirka ma de hun toru zulumu nafsi hile ge ah, shirka won de zulumu li nafsi hi ama zulumu li nafsi hi ki de n ṣe ki shirka ma de hun ẹhun du pẹlu sọlẹ ẹjẹ ki ama shirka de hun <coughs> yanaru eju ene du kìmú yọ kú àmọ àti yẹ mẹta yìí kánà lẹhu amù tààmà ene lẹ ìṣẹmú yọ kú ìhòpò yẹ pẹkọ wọlé ìhìtì ìtààmà gba ìtọ̀nà pàpà yẹ pẹkọ ṣé nà lójú kó ẹyọ ìhòpò túgbò ọjọ́ na ẹ ṣì mú mi ní ẹyọ kú ìhòpò dún ní èmi ọjọ́ na. etɔnɔ kpakpa atsugbo tɔnɔ kpakpa atsi odunu yemi etsi mumini ɛdi odunu yemi ɛtsɛ tɔnɔ kpakpa ama okpa ɔnawɛ ojojojoji ɔbɛlɛ gɛti lukulubi hanazira etsi nukpoki ayowɛ gbogbo tɛnɛ kumi alɛ mu wɔtanɛ ama ɔdzɔ nake okpele àwọn kɛrɛbɛgɛ tɔtsɛ nketsi mu ɛmuyɔkui hatsi dze mɛta yi rɛ gbatsidze mɛtsoli kago hatsi dze ka katsoli edzo dudu. èkejì ẹ̀kẹta dúnà dúnà shirik náà amatsitsi mẹta ọjọ kí wá yọkú ìhùn tsaka sẹ́ńkì ọmú yọkú yọ gbọ́dọ̀ mẹta yìí mẹ ẹ̀dẹ́hì ẹ̀dẹ́hì na ẹ̀kpẹ̀kọ ẹ̀yọ tsi ẹ̀kpẹ̀kọ ẹ̀dẹ́hì nọ kpakpa yẹ ẹ̀kpẹ̀kọ lóde ẹ̀yọ tsi ìtsẹ́ mọ anatsọ kàtó ń wa na. ومن لم يسلم من ظلمه لنفسه ene duk imam da yo kweghachi ya ịchọ lewu ekishiri ka madon òun yọm yẹm da mo yọ kweghe kibọ e ya ayọ ya òun yọ kwehun ka na lehu am òun nugu wọn ṣe na ẹyọ rẹ wọlé ihe ti da ìwọn ṣe na ya pàpà mọtòlọ́kà ni ọjà lé àmọ́ àmì tí kàmí ayẹlẹ kìíní alamnu tá a mà dọmọ alamnu mutlak àdọmọ òun iyọ pé ìtsọ léwu jẹn ìjẹ́ náà lójú ìtsọ la jẹ kàkà ayikó jẹ kàkà ayò dábẹ́hùn. kpa ɛ eh, kpa yi amewo levi èyí e kì máa tsi olólò ŋu kì máa tsi sírìkà ŋu hetsɔlɔ yɛ dze ɖɛ òun iyɔ kó hetsɔlɔ ahun dze ama enyɔnu inya tɛbiɛ na wòle enyɔnu tɛbiɛ na le tɔ òun ya de hɛ yɔ eye motolak bí maana ɛtɛ ŋu o sia kini mɛtɛ kpɔmi ko anahu la bo da emu do tutu anyɛ do ko le alijanna yaa ta alijanna atsidjɛ mɛta yi isɛ yɔ ko hedzi isɛ yɔ ko ishe yoko hizulumu libadi amma imda yoko hizulumu nafsihin yanati haljanna kama wu'ida bizalika dago ko yana fi lucha alkorun fi ayati ukhra ayha yumne wa qad hadahu allah ojo amma ojo shelgamo ohun to na ila siratul mustaqim on yo papa allazi takunu akibatahu fihi ila aljanna on ni le ko atehun lo titalahun achi aljanna yalo ala na rueju ko wɔyɛ ahasolo le wu ama ɛn kì í mu da tsi kɛrɛ bɔ yi kì ɛn wo yi kì tsaka nyɛ wo yi kì mi na kɔsu amu okpewu lɛ etsɛ mu da bibɔ na kɔsu yi mu bɔ anɛ etsɛ na do edzuko alo etsɛ na do edzuko tɔ okpewu itsɛ yi ta ama nu okpewu tsi na kɔsu amu ni okpewu tsi bɔ anɛ mu da bibɔ etsi akini yana tso kpo egbo kìí anátsó kpó yìí ìmátsi kuma mọ́tà kìdá wọn dùn wọ́n ọ̀tọ̀ tán ẹ̀dọ̀ wọn wọn nìyẹn ìmátsi kuma kìnnà ọ̀ya alìjẹ́ nàrà yẹ títán olébi lẹ kò ní alẹ̀ yà máa lu kìí atsó àmọ́ ìmátsi anabi sallallahu alayhi wa sallam àmọ́ anabi kìbọ̀ ẹ̀hún tsi kùlùmá gbókùmẹ́ mà kìnnì tsi kùlùmá yìí òun tsi káwa ló máa níbi sallallahu alayhi wa sallam káà lè túbọ̀ ànábì adam ní ihe olóbi ohun kò ṣe ìhà yàfà ọmọ àfọ adam rọ́bọ̀hu fọ́gàwà ó máa kọjá náà ṣe òun ní tánú ànábì ibrahim ní ihe òun máa kọjá ṣe òun tánú ànábì musa ní ihe ó dà hàlà mẹ́dínà tàlá hí ní gọ́fúlẹ̀tì ní àhàlì ha òun máa kọjá ṣe òun tánú ànábì isa òsìkà lọ́la ya isa ibn mariam ọmọ akọjọ láti òun tán ilẹ̀ èdè àmọ́ ìṣe àkínà àmàtsọ́ lé máa jẹun òpó ilẹ̀ òkà yóò ṣe àkínà àmàtsọ́ la máa jẹun ẹ̀hún kù ní ẹ̀hún kù dé èdè ilẹ̀ wá sí òpó ilẹ̀ kìáná kẹrẹ̀ bá ọ̀ àmọ́ ẹ̀ tó ẹni kì í mú dà tsọ́ lé òun jẹ àná nọ lọ ilẹ̀ yìí kì í máa yẹn òpó ìmọ̀ kùmà nẹ́yìn òun ṣe é ọ̀fẹ́ kọjọ́ dùn ma tó wọlé ìhìtì dáa.

ishi mini na nabi sallallahu alaihi wasallam kpakola ya kini ina ma huwa shirku le ina ma huwa shirku ka nabi kale ishi anki mini ce kini anna man lam yushrik shirkul akbar ene ma shirka yelilin yakunu lahu amnu tama ki ana ne yo ye kpoko ce ka nabi kale de no e ka gba se na roju ayi hmm. yani toruka nabi sallallahu alaihi wasallam kini ina ma huwa shirku kì í ṣírìkà àwọn máa kà yìí torí kan níyà ni àwọn máa ṣírìkà yìí amúnú tá a máa dọ́mọ ẹni ìhé iṣẹ́ nǹkan níbi míì nípa abẹ́lẹ̀ ìdẹ́ yìí wàlẹ́ ìhí ti da ìta àmà kọ́nà pàpẹ́ yẹ pẹ̀kọ́ ìdẹ́ yìí àà fẹ́yìnà àhádìsẹ̀hu fẹ́yìnà àhádìsẹ̀hu àmà àdìsẹ̀ níbi sàlọ́láhu alayhi wa sàlám ojú ọ̀lẹ́kìdẹ́ ikọ̀ nǹkan kẹsíra tùmàchíwèwè má ànusúsùl kùrán wa manya min nasi alquran tabayyana eki ado biro eju anna ahlil kaba'ir kami be kuma cha mi lefi elile ma'ruduna al khawfi mana dumawe hokpo ama ya cewa ama abilele mashi shirka na mama marici kaba'ir eki dai kwale ki ngajala kini alkabair kaba'ir mun cha mi nafsi ila duk ma cha mi kabaira mo le bielele ama ina ne ki a he nyoma e ki anana te nyoma len ya na ruwe juko on chi mbo ki akini bi hasabili ale ku kuma chi ama kabaira e ki che nana ki mawe kabaira nana te nyole to shan shirka ma dauni de unyinga yana ce hunai na uzubillah ba dai lẹ́mi àsúlẹ̀hùn amnu tààmà àmì bẹ́lẹ̀lẹ̀ má nà ẹ̀yọ yẹ pẹ̀kọ́n àdìkẹ̀ gbélẹ̀ ṣé nà mí bí àdìkẹ̀ bàkà bí kìbọ̀ ọjà tsókpòlẹ̀ àmàtsẹ̀ yọ má dé òkpòn àbí sábì kòmílẹ̀ xọ̀yọ̀rọ̀ àti dẹ̀ àmà zọ́ọ́lìmù lẹ́pùsì yìí lẹ́ àmì èkì dúnà ṣírìkì lẹ́ àbílẹ̀lẹ̀ má nà ẹ̀yọ yẹ pẹ̀kọ́n o má nà tsókpò kẹ́kẹ́ òkpò má yàdá lukọ̀ lẹ́fìmọ̀ àlàdẹ́ wal ihtida itama ono kpakpama ya tse kpekɔn ɛdɛ kpɔmi ko jɛnɛrɛju alɛdi yɛkununa bihima mutadina ila sirɔti mustakim ilẹlẹ eke adumatɔ nayɔ kpakpa ɔjɛ kò matɔ nà kpakpa sirɔta lɛdina na amalahu aleihim ɔlɔna mi bɛ kɔjɔ tselewuma min gairi azabik mace hakin mace mu azaban ya hasulu lahum yana ci karabman bal ami be kuma ci zalim lafsi hila ila karabman yana roji mako ma'ahum yana roji ba shi hakin ma na roji mana ne ne tudu atini kuwa amon bal ma'ahum asalul ihtida ami be kuma ci zalim lafsi hila duna shirkale ẹn kìí asẹ́lù ìhìtìdá ọ̀nà pàpẹ́ ọjọ́ ìyẹ́ tẹ̀hún màṣínẹ́ ẹn kìí ọ̀nà pàpẹ́ ọjọ́ ìyẹ́ kìí asẹ́lù de ṣìrìkàn ṣìrìkàdé òkọlọ́màn màá rà rọjọ́ that is asẹ́lù ìhìdáyà màṣínẹ́ àmọ́ ẹ̀hún màṣíkè zalimul nafsihi duna shirk màṣíṣì kabáyìí ma'ahum asalu ihtida ila hadha sirati wato ne yake dai mana ta aljanna amma mana ci ku kake wa ma'ahum asalu ni'matullahi alaihim ma ce ni ete illi ko jana fi lo ciuma wala budda lahum imudo cucuuma ami belele min duhulul janna abele mamda na ti aljanna amma mana ci mana jagili وقوله قلان كلا يكني إنما هو الشرك النبي صلى الله عليه وسلم كما من قاي ولم يلبس إيمانهم بظلم له إنما هو الشرك يعني الشرك له إن أراد الأكبر أم كميني ونشي يكني olevi lile walmakasuduhu enki ichibe enki akabele anna man lam yakun min ahalihi ene du kima de hami be mushrikin ene du kima de hami be kuma shi shirkan wa huwa aminun ene le yam dene ki ana yo kwe hokpo bima wu ida bihil mushrikuna ole kwe alkori azaba kuma chi wa mi mushriki min azabi dunya kwe azabi dunya wal akhirah ko jona inde kwe shi mushrikin to eshe mu yo kwe lele ya karbu en jina wa in kana muradu jinsi shirk alu ibe kuma kpekpe toyi shirka yi yukol makini zulmul abdul nafsihi adu ojo kisolaunje kebukulihi dabi ekpali ẹjẹ maa kuma ti mẹlẹ do ti jinsi shirk okpali kone kpali lihubil maali kì í ń yóò dúkìá ń tọjọ́ lè kí wìzẹ̀ka ìkọ́ wìzẹ̀ka bibugudil wajibi ìtẹnu péjú ọjọ́ eki ìkọ́dánwò tsutsu dúkìá wọn dùn huwa shirikul asgaru yẹlẹ si shirika yi kẹkẹ ẹsẹ gẹ ami o da yan wa ẹ ẹnẹ ma ya ayawo kalakiri ẹ ṣe na ya kí wọ́n ju ẹnẹ mọ́ ẹ. Eh? ah echi wee ka ni ene ma ya ma gbọna na amekuma do le owe mi mwe do ya ọkọla gide ọjọ na fọlọ ẹni ni àgbá yẹn ni ene du kinọkọ ọkọ eyoko ọkọ ọkọ eyọkọ kìchẹ ìzẹka bẹni

ọ̀la ọ̀la èmi ọ̀yí kú òye o ẹgbọ́n ní bá ọ̀lẹ́sìnà láyú túnẹ̀ zakata ọjọ́ yẹn fẹ́lẹ́ ní fọ wẹ́ẹ́ ló ń lè fẹ́lẹ́ ní àdábàdé àmì màkà yìí ehe ọ̀lẹ́sìnà láyú zakata àbí kùmà wí zakata wọn àpá yà kàyẹ. yẹ́nì wọ̀nyín kánà múradì jíǹsì ṣìrìkì anyukal eh, zulmun abdul nafsihi ẹjẹ akínà lè má ṣe ìbìzẹ̀ká ń ṣe zọ́ọ́lẹ́mù nafsihi wọ́n ṣe gẹ̀ òun ṣe búkúlì lihubil maali ìpàlí ńgẹ́jọ́ dúkìá ń tabalẹ̀ búkúlì wájibì táàkì jẹ́ wẹ́dọ̀dọ́ lè akẹrẹ̀bọ́ òun lẹ́kì sábẹ́lẹ̀ rẹ̀ ẹni lẹ́gẹ̀ kúwà ṣírìkùl asgaru ẹni lẹ́yìn ṣírìkà kẹ́kẹ́ ṣe òbí ṣírìkà kẹ́kẹ́ yìí wọ́n ṣe ní olóbi kàgẹ̀ kàdébìdọ́ ṣírìkà kẹ́kẹ́ ẹ̀hún dẹ̀ àríyá ọgbọ́dọ̀ abẹ́lẹ̀ ṣaka màdéhì zalimun li nafsihi ṣe ń rẹ̀ jíkó wọn náà hàwí zálíkà wà á zá fatahu ko <laughs> oh, ọjọ́ náà fẹ́ lókè wáyọ̀ yẹ́nì ẹni lẹ́lẹ̀ wà á zá ní kùmà kàwé àwọn ọmọ ayé wáyé fatahu minal amni ẹ̀yọ yẹ pẹ̀kọ́ ìṣẹ̀lójí yánẹ̀ ẹ̀yọ ìkìṣẹ̀ pẹ̀kọ́ ìṣẹ̀lójí. wọlé ihtida'i ọ̀nà pàpà yẹ pẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ lójì ìṣẹ̀lẹ̀ lògùdù ìhómìsì bí hasẹ́bì hi dábàgúlò kì í múdà ṣe nánà lè abẹ́ òpó wọn náà dẹ́ ọjọ́ náà ké ìdálòkì ṣe nánà lè abẹ́ àlè má tọ̀nà pàpà wọn náà dẹ́ ọdún ní èmi kì ìdálòkì ṣe nánà lè ṣe kẹ́kẹ́ wọn ọjọ́ náà ṣe kẹ́kẹ́ ṣe nánà wọn ọjọ́ náà ṣe nánà ha tó dábẹ́lẹ̀ àmì sẹ́lẹ̀f kumale gudu kùmàlẹ́gudu àbí ẹ̀fẹ́ yẹ́dúhùlù nà zunub màmá mi zunubi dutọ́ fi hàzẹ̀ ṣíríkì èyí ṣíríkì èkìdẹ́ bí hàzẹ̀ ìtìbárì lùgbọ́ àdìbẹ́ lọ́wọ́ abẹ́kìdẹ́ zunubi ṣe àmà màmú tẹ́ ṣíríkì intaha mulhisan alisomare ŋu ọkọlẹ náà múnà wọn wà lẹgẹ ẹ máa kàdójú wọn ikú èyí ni kú alẹ́zínà amọ̀nù ọlẹ́mi ẹlẹ́mi su yìí máa náà hum lè zolomi wọn àwọn méjì má tẹ̀ ní kàgbá ní o mhm. ẹnna múna wọn kàgẹ ọkọlá ibùnú kọyìm rahimahullah ibùnú kọyìm ọjọ́ kí lójúmọ́ mi ṣèkà ẹni kọ́ olùhù ukọlọ́jọ́ náà fẹ́ lọ́tẹ̀psì rẹ̀ wọn àwọn wáyé gẹ̀ alẹ́zínà amọ̀nù ọlẹ́mi ẹlẹ́mi su yìí máa náà hum lè zolomi ọlá ìkàlẹ́ hum amúnú wọ́n hum mọ̀ tẹ̀dúnà ẹnna akẹ́tẹ̀ acheche onumegwakọkwa gị n'ime ya na akete m ee eh, take ka m da taa nya teta ya na akete m ee eh, so ene kete ne ka mi beko okpo mechi okpo deo eh oyi bian mo na tin ene kete m wala eh amelele elele الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم tɔ mɛ nate mɛ kami kago onumonu agbaya ka kɛtɛnu ko yin onumonu ɛhɛn ɛna kɛtɛnu wa adzɛ ɛhɛn ɔya. Thank you. التكبير أنا وني كاجي ها يبقى شيء قوي بكي أزوجي ẹ́ ìṣẹ́gọ́pọ̀ ohun ṣe ìṣẹ́gọ́pọ̀ ohun ló nìdí ẹni ìhun lójoojú ẹ̀rọ lójoojú fún kẹ́ẹ̀ka kò. ẹ̀kẹ́tì lékejì náà ẹ̀tì ọ̀ amadu amadu dọ̀ máa jí kọ́ lẹ́kẹ̀ ẹ̀tì ẹ̀sìpò náà amir ẹ̀tì ẹ̀sìpò náà. حكما من العلماء للظلم الطريقة الجميع أولئك لهم أمر حبيت بيت عمود يفقه وهم مهتدون تكبير tọ ẹ ń tso jẹjẹ ń pè wẹ. ẹ. ẹnna wọn dọ ma ní kìnìún wọn lọ jẹjẹ kẹ mamuyo kwe okpo nene mune ge to um, ise na omune ah, àwọn tiwe amade detect mu ti akini wọlé miel bisu. iche egbe gboo erudama egbe elele ene chi mistake ọmọ mita chi nugboko nwa chi mistake ge weghachi nne ile amanu ichukedo nun rukumado ichucha rukumado gecha weghachi nne ile mọle ya da ruejukwu amaya kidei mata kete nwa ka na nike kpojun dole chika O ɖe, alezi na ame nuu, abe ma dɔgɛcha ɔdzɔ, wole mialibisu ɣe maa nehu al Libas, elibisu, ewu dama, ewu dama, ma akini de nwa dama kpɛŋu, e mwa be ɛɛ, eh, mechie taa ku ɖe aya ka menia, o la telibisu hakɔ Libate, yalibisu lé ɖe. máa ń lo kọ̀lá yín wọ́n fi sí ojú ah, wọ́n àkí wọn látẹ́lẹ̀ bí sùhàkà ló bá tilẹ̀ ọmọ àká yín. dókítà ẹ̀hẹ́n tó má dọ̀ ìmáni má dàmá kpọ́ àtijẹ́ ni tíakíní èyọ́ mọ́lẹ̀ látẹ́lẹ̀ bí sùhàkà ló bá tilẹ̀ má dọ̀ gẹ̀tsá dàmá kpọ́ lèmi ìṣe nàró ojú mẹ́kọ́ wọlé miẹ́lì bí su ìmá náhùn bí zulumi má di má má lẹ́ dàmá kpọ́ àtijẹ́ ni àtijẹ́ lẹ́lẹ́ òun sínú ẹ̀rọ yìí wòlá ìkàlẹ́hùn amù ìṣe ní òpòkè àná dọ́mọ ọjọ́ na àmọ́ ọjọ́ yẹn fẹ́lẹ́ ní abélẹ̀lẹ̀ wòlá ìkà mi bélẹ̀lẹ̀ lẹ́hùn amù nù àmà ná yọ kó ìpòlẹ̀ ọgbọ́dọ̀ dìkẹ̀ bàkà múna tso pòlẹ̀ àmà tso pò mánu pò mú alahu akpọ̀ ọjọ́ kí wàá ṣe lójúmọ́ ni waaleykum salaam. kakago. Mm. Una, que cacago, que tengo cago. cacago. Lehum amnu, machine na eyo. Machine na eyo. Obiele ha, wahum mu wahum muhtaduna. Ma bele chami be ojo na lehum amnu, machine na eyo ojo na. Ya na rojuko. odun yemi ha wohum muhtaduna amala to jono papai to okato mne wole age onshi eneke ade wa shi ibnu qayyim rahimahullah qala sahabatu taka misabi anabi sallallahu alaihi wasallam ni wa ayyuna ya rasulullah la yalbis imanahu bi zulmi ifa maha ene cheneki madi madi unda makpachi jenike qala dhalika taka nabi sallallahu alaihi wasallam ihe achije kuma kai ashirku on shi shirka alam tasma'u qawla abdin salih megbu kola kado je fe kan inna shirka la zulmun azim shirka on cho levi on chachije lelele al kati bale gudu lewon alo sharp sharp lekin lamma ashkala alaihim al kille che fitumeju al bi zulmi ehun kuma min ibe kuma pe pa achije al ki fitumeju fɔzɛnu ɔma ne yiwa kini ana zuluma ana zuluma nafsi daaxilɔ fihi ɔma ne yiwa kini ɔna ihɔ lewu tsitsi dze iwɔ ko tehe kɔdzɔ ka yi gɛ etsɔlɔ yɛ dze ide e hɔ la ama yi da tsi kɔdzɔ ka yi dɛ yi todo kɔdzɔ ka yi lɛ kpuna ti yɔ ɛɛ todo lɛ suma ɔrɛsɛnɛ kitabu lɛ zinɛ sitɛfɛ na mi ni ba nɛ fɔ minihum zalimun nafsihi wa minhum muqtasidun wa minhum sabiqun bi khairat bi iznillah wa anna man zalama nafsahu ana ki holewun ceje ai zulmun kana ai zulmun kana a ceje dukice lam yakun aminan ya ce ne ya yom ya ne yojo nan wala mutadiyan ila tono papan ala ce na ko en kamisa abeneju de oni na kini ene duki ola unche je ayi zulum kana che je duki che maneju ka kini eni la ya ya yo ku opo ni ila tono papa ajabahum taka nabi sallallahu alaihi wasallam mohidu ma kini isha kuma kala edenu sal, uh, salawatullahi wa salamu alaihi bi anna zulm ache je kuma kai rafiun li amri eke amu eyo eh, dukubo nei ache je ke ameyo dukwolo nei igala ne tse ne rɔdzo ayi tse na tse dze ke ame yɔ ke ma dze ne yɔn atse dze ke ma dze wo ne ne yɔ ni wɔli hidaya atse dze ke ma dze wo ne kpakpa ni alali itilaki yɔ dzali ke ma ni kani kani ni huwa shirikun o tse shirika yɛlɛ ni tɛpisiri ŋu du kuma tse nu atse dze shirika ba wo na ne yɔn ila tɔnɔ kpakpa nu ini kɔna kɔna nu nyakine wọn dza katsi sirika kì atsɛ nyɔmɛ ɔyɛ tsɛ n'edzi mo mi tsele ehe kɔmɛnti lɛ dɔmɔ <clears throat> todo alɛli itila kɛ ɔnse <clears throat> ɔkpakpo itila kɛ ɔnse ŋdu kìma ni ɛni amendment do gɛn wàhádà wàláhi huwa eh, jawaabu wàhádà yẹn ni kìdá yìí wàláhi yẹn ni òun gẹ́bọ̀ kpɔ̀jọ́ makana duhi hujan ɔnɛ kpɔkɔ yà gẹ́gẹ́ bọ́tà kìdó yìí wahada yana oje kidai ko kai wallahi yana ga ko jo huwa jawabun on so yiwe o o yo mna du da mo te kidai le alladhi yashfi alil o he kidai on wa jo go ga ne kinoga al alil ena ko gam e ma kine wa fite so ga ise to ogelele o he kidai yashfi yashi shafa'a ku ya wɔyɛrɛ wa ɣɔli lo ɛni kìí ṣe ni kìí atsɛŋu taba le òun tse kìí kama wòa fɔ wa yàwó mú dàbíà mana alùgùlùl wɔyɛ na zuluma yɛn na atsi dze kumɛli mutulakan èkì tsi ɔdzali taaman kìí atsɛ kpɔkɔ hu asiriko ìṣẹ́nu mɛtí na atsi dze yɛ kpɔkɔ ɛkà kí sirika ɛkí wọn kɔ wọn múna dumanyu gɛ atsi alẹ́ di hu wa wɔdo ibada onsha kini kone kina mi ibada na tekirochi fi gere maudi iha ima chu nga umbu kichukwe kumachi ewishin eh mado shirika ide taarifu shirika ide wadu il ibadatu fi gere maudi iha ina mi ibada na tubo kumachi kwe un umbo ojo ma ibada te taka mi ibada le na tubo munege wal amnu eh kumade yo kwe hokpo yi wal huda kpɔnɔ kpakpa mutulakun ekitsi ɔdzali kuma al-amnu fi dunia wal akirɔ eyɔ kó ikpo dunia kpɔdzɔ na wɔlihuda ilasirati mustakim gbɛtɔnɔ kpakpa atɔnuyɔ kpakpa yi fɔzulumu mutulakun atsidze ɔdzali taama ekitsi kpɛkɔ rafiul amnu eke amɛ yɔ koko bɔ nɛtɛ kimadze wo nɛnɛ yɔ ni lɛ wali ihitida ikimadze wo nɛnɛ ɔnɔ kpakpa ni lɛ alimutulakun yɔdzali lɛ atɔama ekichi ekpekoi onchei shirikai wala yamna uzalika yani kide konchakai kpona no an na mutlaka zulm ki acheje yo jali mani amin mutlakil am ya kpona eyo yo jali acheje yo jali ya kpona eyo jali igala leje na rojuko wal mutlakal huda ya kpona ɔnɔ kpakpɔ yɔ dzali gɛ fɔta am fɔta amɛlɛho kɛdibetɔ fɔta amɛlɛho dibetɔ fɔli mutulɛkɛ lili mutulɛki mutulɛki ɔmɔ yi wɔn akɔsi mutulɛki eki dɛ mutulɛki ɔmɔ yi siɛmu dɛ mutulɛki yi ha mutulɛki ɔmɔ yi isiɛmu kɛ ne ɔne ɔne atsidze yɔ dzali yakpɔ na nyi yɔ yɔ dzali. yana roju ko wal mutlaqu lil mutlaq iche n pe mutlaq yo mo iche me ena ni mutlaq yemi wala iche na roju hai iche na roju me ba aha yani wal mutlaq ma che kawa hai akini eyo wal mutlaq tamat rafil amni wal ihtida al mutlaq tamat mutulaku atsɛdze dzali atsɛdze yɔ dzali yamɔ yakpɔna nyo nɛ ɛyɔ yɔ dzali ohun ile mie ni fɔli mutulaku atsɛdze yɔ dzali lɛ ohun lili mutulaki ohun akpɔna nye yɔ yɔ dzali ehe yɔ dzali ɔmɔ etsi ɛna ne yɔ dzali nɛri dzumɛ wɔ hasɛtu li hasɛti ama alio memelio jalio moy ke ma shirikan yaje nali yo memele yemi onse yo yo jali intaha al-mukhalisa hey acadêmico hum? inshallah mi kide wa de kare ni ko do ka to mine shan ka ko te hene de ba ko ka to mine de yo ba de to ma summit de